Today, Sunday, 12th of December Jogos Jogo Center, Ibadan at 2 p.m. is Miss your Day with beautiful ladies in the state competing for honor. At stake is a cute and cool saloon car courtesy of Odidiomo Foundation for the eventual winner. Chief host, Dr. Yinka Ifele MON, Chairman Fresh FM Group. Host is Isaac the Mayor. Tickets, regular 1,000 Naira. Front row seats, 1,500 Naira. VIP, 2,500 Naira. Entry tickets currently available at all food co outlets in Ibadan. Miss your State 2021. Live and loud on Sunday, 12th December November, Jogo Center Ibadan at 2 p.m. Proudly supported by NaraBet, Oyo Algon, Ripple's Outdoor Catering Services, Melody Events and Entertainment, Titan Farms, Coca-Cola, Foodco, Pacesetter Transport Service, Ultima Food, UI Hotel, Signal 7000, Kakanfo Inn, Jogo Center, and powered by your darling station, Fresh FM 105.9 Ibadan. Miss Oyo State 2021 on Sunday, 12th December at Jogo Center Ibadan at 2 p.m. You miss it, miss, miss out. Matoka matoka, ẹ matoka mọ́tòkà fún junior kẹ̀kẹ́ tí ń tanná yànnayànna fún tiwa àti tẹ́tí bíi gàgàrà fún sì ń dára. ìgbà tá à ń bẹ léwelèwe dùn máa jẹ́ káwọn ọmọ rẹ jẹ̀gbádùn ìgbà kékeré wọn pẹ̀lú fífi nǹkan ṣeré oríṣiríṣi ṣìkẹ́ wọn. ní gbogbo ìgbà tó bá ti wá rògbò fẹ́ra nǹkan ọmọdé tó ṣojú lọ́ọ̀yẹ̀ tó sì jójú lówó. toddlers toys mart ní kò máa rò nípa rẹ̀ ilé ìtajà nǹkan ṣeré ọmọdé tó kún fún mèremère tó lè múnú àwọn ìwé wa dùn mọ́pọlọ wọn jí pépé. piano jìtà àwọn bátànì tọ́mọlé ṣètò fi ṣeré ọpọlọ láti fi dára tó bá wù. bàtà báàgì àwọn géèmù àràmàǹdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo n tó fẹ́ lójú kan ló wà ní tọ́dílàsì. múnú ọmọ rẹ dùn lónìí ṣe ìkẹ́ rẹ̀ pẹ̀lú ríra nǹkan ṣeré oríṣiríṣi fún. kó náà lè jẹ gbádùn ìgbà ìwé. kàn sí toddlers toys ní plot three aláàfin avenue ládojúkọ wow factory olúyọ̀lé ìbàdàn. ó sì lè béèrè ìfọ́jà tó bá fẹ́ níbikíbi lórí Instagram at toddlerstoys underscore mart fresh fm la wa ń gbọ́. fresh fm la wa ń gbọ́. àmì fresh fm la wa ń tẹ́tí sí sá. fresh fm la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. fresh fm la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. fresh fm la wa ń gbọ́. àwọn ìtàn akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. fresh fm la wa ń gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. fresh fm la wa ń gbọ́. ilé ilé orin la wà ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wà ń gbọ́ one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala Fresh FM. Fresh FM. tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀. ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh ṣeun ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ ṣe ń wò wá dókítà Báyọ̀ sá wọ́n ní àwọn ayé tí ń tẹ̀lé wa ní agbọ́nrin ti Facebook báyìí. tó túmọ̀ sí pé àwọn olólùfẹ́ ń fọ́lò wa wọ́n fọ́lò wa ẹ àwọn ayé náà ni. ṣé tẹ̀lé ni tó mọ fọ́lò. ẹ àwọn ayé ń tẹ̀lé wa. ok kò sí wàhálà go on go on. <laughs> tó bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ẹ ní padà lẹ́yìn wa o ẹ sì máa tẹ̀lé wa fúnre àwa náà sì máa fún yín ní nǹkan tẹ́ ń fẹ́ tí inú yín ó fi dùn àwa náà ò sì ní kó yín wọgbó. láṣẹ Èdùmàrè mm. ìyẹn ti dájú. Ah, àmọ́ kinní kan ń bẹ tó kàn nǹkan òun fẹ́ máa run mí nínú. ok wá nǹkan lò. ọlọ́run sì wá ṣeun tó jẹ́ pé ìwọ náà o tún já mi ní kẹ́sẹ́ lórí ẹ̀. ok àkọlé ìròyìn kan tó gba gbogbo ojú ewé ìròyìn tó jáde lónìí kan. Hmm ó sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ alágbára bàmì kan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó lánàá mm. tí òṣùpá ṣe bẹ́ẹ̀ tó gbọnmi lójú rètérètè mm, mm, ah, àkọ́kọ́ àdúrà mi ni pé àwọn ìdílé tí èṣù ṣálọ́gbẹ́ ọba mi òkè aláwòrán kó bá a bu òróró òtura sójú ọgbẹ́ o wọ́n níbi tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìjọba àpapọ̀ kan ti ń gbìyànjú àti dá ọkọ̀ dúró ṣe àwọn àyẹ̀wò kan fún èyí náà wàá fẹ́ sálọ mọ́ ọ lọ́wọ́ ibẹ̀ ló di gbalagbolo ọ pàdánù ìjánu ọkọ rẹ̀ hmm. ó di ohun tó lọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ àwọn ọmọ tó ń jáde sùkúù ìgbà tí délé sàn náà gbé ó ní èèyàn mẹ́tàdínlógún ńlọmọ tí ọkọ̀ ọ̀hún tó rán lọ sí ọ̀run àṣàǹtẹ̀ hmm. lójú ewé kínní Nigerian Tribune ńgbà tí ó gbé iléeṣẹ́ ọlọ́pàá sọ pé Hmm. Nigeria eh, the punch òun náà gbé tiẹ̀ ó ní èèyàn mẹ́wàá iná ni wọ́n ní ó lọ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́pàá ní èèyàn méjì ló kú hmm, hmm, mo wá ń wo èèyàn mẹ́tàdínlógún sí méjì sí méjì ọlọ́run ju gbogbo rẹ̀ lọ ẹ̀mí èèyàn ìṣọ́ tó dájú làwa ń tọrọ o ọlọ́run fi bò wá o kó fi bò wá àti gbogbo etí tó ń gbọ́ wa yìí àmì o àmì o ọ̀gá o n ta fi bẹ̀rẹ̀ ń ó lágbára púpọ̀ ó lágbára kó wá sì wo gbogbo àwọn ìwé ìròyìn tó jáde fún ti ọ̀rọ̀ yìí wọ́n wá ya àwòrán ìṣẹ̀lẹ̀ àti báwọn èèyàn ṣe ń fẹ̀hónú hàn. Hmm. tọ́ ẹ jẹ́ kí a pè yín padà tààrà sí gbàgede àjà àbálẹ̀ ti òórọ̀ òní hmm. àwọn àkòrí míì tí wọ́n rí signboard wọn mọ́ ojúde gbogbo ìwé ìròyìn tó jáde ọ̀kan ẹ̀ lọ pariwo tó o pé àwọn gómìnà nàìjíríà ti ń bí. representatives àwọn honourable house of representatives náà ti bínú gidi gan kódà oko ọ̀rọ̀ oko ọ̀rọ̀ ọ̀rọ̀ oko ni wọ́n sọ síjọba ilẹ̀ gẹ̀ẹ́sì the united kingdom látàrí òfin tí wọ́n fi dìá pé ká má wàá bẹ̀ ń báyìí lórí omicron ẹ̀yà covid-19 tó tún ṣẹ̀ṣẹ̀ gbàgbóró kan wọ́n ní gbogbo àwọn sẹ́nitọ̀ àti gómìnà wa lọ faraya pé kí lọ́ọ́ farú kàtìkàtì tí ilẹ̀ gẹ̀ẹ́sì fi ń lọ àyè èwo ní jẹ́ red list tí wọ́n tún á kọ orúkọ nàìjíríà sí bí wọ́n ṣe kọ síta gbangba Vanguard wọ́n kọ sí ìta gbangba The Punch àmọ́ ní ìta The Punch èyí tó farajọ ni pé ìjọba àpapọ̀ àti àwọn iléeṣẹ́ lájẹ́lájẹ́ lájọ lájọ tó jẹ́ tìjọba àpapọ̀ tí fòfin de ẹni tí ó bá fẹ́ wá bá wọn lálejò àmọ́ tí wọn ò tí ì gbábẹ́rẹ́ àjẹsára bẹ́ẹ̀ ni wọ́n ní kódà ìjọba ìpínlẹ̀ èkó ti ṣetán àti máa béèrè káàdì mọ́tìgbàbẹ́rẹ́ àjẹsára kó tó di pé èèyàn ọ̀wọ́ patí kankan ní èkó mhm. ìròyìn yẹn ó dìpù gan o ó pé èkó for show ìta gbangba the punch yes. alright ọ̀rọ̀ tomicron òun náà tún rèé o bí wọ́n bá ní ká lọ pé bí ti rí wá bí ti rí rèé àjọ tó ń gbógun ti ìtànkálẹ̀ àìsàn lórílẹ̀‐èdè wa nàìjíríà NCDC wọ́n ti tún fi ìdí rẹ̀ múlẹ̀ yìí pé èèyàn mẹ́ta kan tún wà tó ti fara kó gọ̀jẹ́ ti àìsàn aláfẹ́ká ti Omicron ọ̀hún wọ́n ní ìjọba alẹ́ gẹ̀ẹ́sì wọ́n ní wọ́n rí lára àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà méje arìnrìn àjò tó jẹ́ pé kinní ọ̀hún ń bẹ ní àgọ́ ara wọn ńlọ́fà o tí wọ́n fi sọ dúnmọ̀ pé àní ojú òpó dúró sí pé kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kankan kó má sọ pé bóyá òun ṣeré bọ̀ ní ìlú London lásìkò yìí kó fìdí mọ́lé ń bọ̀ aṣọ lọ́jọ̀jọ́ ọmọ fìdí mọ́lé ń bọ̀ wá ṣàbẹ̀wò fìdí mọ́lé mò ń bọ̀ wá gbafẹ́ fìdí mọ́lé náà àmọ́ àwọn onímọ̀ jìmí wá wo sàkún Ngba wọn fún ìjọba àpapọ̀ lábọ̀ tíjọba orílẹ̀‐èdè nàìjíríà náà ń jábọ̀ fún gbogbo aráàlú pé hey ewu rèé o lóko lóńgẹ́ tó ń mì lórí ọ̀rọ̀ ti covid-19 tó tún bímọ kímọ kan tí wọ́n pè ní omicron wọ́n ní lọ́dún 2022 àfàìmọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tí ìṣẹ́ mú sùnsùnsùn kí wọ́n máa wọ mílíọ̀nù mọ́kànlá ah, hmm, ọlọ́run gbà wá ọlọ́run là wá o ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ mo ti rí àlùfáà ìjọ kan tí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún jòní láti àkúrẹ́ ìpínlẹ̀ ondo mhm. ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ sọ títóbi rẹ̀ tí wọ́n fún lẹ́wọ̀n ká mọ́ pàdé mọ́ wọ́n ní wọ́n ti tú u lẹ̀ ilé ẹjọ́ ti dá a láre pé kó máa lọ àná sì ni wọ́n yọ̀ǹda ẹ̀ nínú ọgbà ìbánitáyé ẹni túntò tí a mọ̀ sí olókùúta prison ti ń bẹ lápá abẹ́hùn ti lu ti bí ìgbọ́n gbé kìrìn jíngbìn wọjà ní gbogbo àwọn ọmọ ìjọ àlùfáà sọ títóbi rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwọ́ ọ̀dùnnú ìròyìn yẹn bẹ lójú ìwé ìkẹjọ punch fún tòní bá a bá ti débẹ̀ kíkà ni. alright lórí kùkù kẹ̀kẹ́ fún ọdún 2023 àtọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú àyíyálọ́ àyíyálọ́ àyíyálọ́ tí àwọn ọ̀hánẹsì ń dí ìgbò tí wọ́n ń fọn rere tó sì mú kí àwọn IPOB náà dúró máa léfùrù kọ́kọ́ pé àwọn ń lọ níṣẹ́ wọ́n ní kọ́kọ́rọ́ kan rèé o tó lè ti ilẹ̀kùn àyíyá lọ fún ẹ̀yà ọ̀hánẹsẹ̀ ndígbò tí wọn ò fi ní lọ mọ́ tí ò fi ní sí ohun tó jọ Biafra lónìí Biafra lọ́la mọ́ ẹ fún ẹ̀yà Ìgbò ní àǹfààní àti lọ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2023 ni ọ̀bá sógun mọ́ ní ọ̀bá sọ́tẹ̀ mọ́ bí orin eléré gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ ló lójú ìwé keje punch fún tòní Mákindé ti sọ fún àwọn èèyàn nílẹ̀ Yorùbá pé àwọn gómìnà láti ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà South West wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú pé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn rí nǹkan ìjà tí wọ́n máa fi dáàbò bò lù Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sọ bẹ́ẹ̀ gàdàgbà gàdàgbà nìròyìn ẹ̀ wà lójú ìwé keje Punch bó ṣe jáde ńbẹ́ òní ṣòro ṣò. lójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ọ̀rọ̀ nípa tó o bá ti fẹ́ díje dupò gómìnà kọ̀wé fipò tó wà báyìí sílẹ̀ kọ́ máa lọ gbáradì ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ká lè tìmọ̀ yìí pé tọ̀ ẹ̀yin adíje dupò gómìnà lọ́jọ́ iwájú ẹ̀yin rèé wọ́n ní lẹ́kìtì akọ̀wé ìjọba ìpínlẹ̀ èkìtì ssg oyèbánjí ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ó lóun náà fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ èkìtì bákan náà ẹ̀wẹ̀ l'Abíọ́dún náà sọ̀rọ̀ pé kò kò burú o kò burú kò bàjẹ́ wọ́n ní tó bá tilẹ̀ jẹ́ pé o fẹ́ díje dupò fún ipò gómìnà ní ìpínlẹ̀ tòun náà kọ̀wé fipò rẹ sílẹ̀ báyìí ká sì mọ̀ pé o ti ń lọ gbáradì ní kùkù kẹ̀kẹ́ èyí o ṣàjẹ tó láyé ni kọ̀wé fipò rẹ sílẹ̀ tó o bá ti fẹ́ díje dupò gbàgede ojú ewé kìíní sí ìkẹjọ ìwé ìròyìn ti Daily Sun mo ti rí i àtúmúlọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n já ẹ̀wọ̀n ń jò ní nílùú Jos mọ́kànlélógún wọn tí wọ́n họ wọ́n ti tún wọn mú wọ́n sì ti dá wọn padà sí gbàgà ọba ìta gbangba Vanguard fún ti òórọ̀ òní ní ọ̀kẹ́dẹ̀ kọ̀ yẹn sí o. àmọ́ lórí ti ọmọ ẹ̀kọ́ ti Dowen College léyìí tí ó jálá ẹ̀sìn jò ní tí wọ́n sì ní ìṣọ̀wọ́ bí ọmọ náà ṣe kú ó ṣọwọ́ kan jà mọ́ ìwádìí àwọn ọ̀rẹ́ rẹ̀ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ tó kù wọ́n ti lọ kó wọn ní pápá ìyáká àyẹ̀wò tí wọ́n fẹ́ ṣe fún òkú ọmọ náà wọ́n ní wọ́n ó fìdí àyẹ̀wò balẹ̀ bó bá ti di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún tá a wà ńbẹ̀ yìí èyí ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune èyí tó jáde lónìí. tọ́ lójú ìwé keje ìwé ìròyìn Punch fún tòní àkòrí kan rèé o ti ń pé ẹjọ́ kan tí wọ́n gbé tako Muhammadu Buhari ààrẹ Nàìjíríà pé kí wọ́n fi yọ́ lóróyè hmm. àti àwọn nǹkan yẹn àti àwọn nǹkan yẹn wọ́n ní ilé ẹjọ́ tí ó ń jókòó ní olú ìlú ilẹ̀ wa Àbújá ti sún ẹjọ́ ọ̀hún sọ́jọ́ kẹjọ oṣù kejì ọdún 2022 tí wọ́n tún máa gbọ́ lákọ̀tún ìròyìn ó ń bọ̀ lórí ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní kọ̀pẹ́ jìnnà. láàrin ẹgbẹ́ òṣèlú APC bá a ṣe ń pàkan nìkan rú ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó dé gbìnrín ọ̀tẹ̀ wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í fa ọwọ́ tí wọ́n yọ ẹgbẹ́ òun tẹ̀síwájú APC ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní àlàáfíà ò tí ìjọba ń bẹ̀ o bí kálukú ṣe ń sọ ọdún mọ̀ pé à ń ya lọ lọ́tún à ń ya lọ lọ́sìn orin tí kálukú ń kọ rèé àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá wọn ni à iṣẹ́ mà dọ́wọ́ yín láti bá wọn ṣiṣẹ́ tọ ihun tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú APC kó wọ́n bá dé nǹkan tí ó yalulẹ̀ bí ọwọ́ aṣọ. tọ káwo abala aré ìdárayá aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá hmm. ìròyìn ẹ̀ kan bẹ ní ẹ̀kúlé Vanguard fún tòní Lewandowski ti sọ̀rọ̀ sí Messi wàláì akọlùkọgba wábiwọ́ sí ọ̀rọ̀ ni ó ní ní téèyàn ò ní èèyàn ò nínú ní téèyàn ò ní kò sí lè búyàn ó ní hmm. ọ̀rọ̀ àpilẹ̀ sọ eléyìí tí Messi sọ lákòókò tí wọ́n ń gbé àmì ẹ̀yẹ ń tọ́mọ bọ́ọ̀lù gbájù lágbàáyé tí wọ́n ń gbé fún un ó ní gbọ́ kan láti sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣàkàlànà kò tiẹ̀ sí kìmí kankan nínú ntọ́ báwọn èèyàn sọ lágbàáyé Lewandowski. <laughs> ló lẹ òkú ọ̀rọ̀. ìròyìn yẹn pé èèyàn pòdù ọ̀yà lójú ọ̀tá ẹni ìlọpa yìí náà ni kò sì mọ ṣebí Lewandowski ṣebí candidate náà ni. bẹ́ẹ̀ni ok. Mm, tá a bá ní ká fojú sunukun wò ó ní mm. tilẹ̀ ń tọ́ lọ́hùn mm. kò yẹ kí Messi ó ṣe ìwọ ni ìgbìmọ̀ àwòrán tí ń bá wọn dájọ́ bẹ̀. èmi kọ́ àmọ́ bá a bá ní ká kó àwọn tó jẹ́ onímọ̀ jìmí tọ̀rọ̀ aré ìdárayá jọ mm, lágbàáyé mm. ipe kan wàá fojú sunukun wo ọ̀rọ̀ yìí mm. jáfàyò lé Mr Sport àtàwọn ọkọ̀ ìlọ́wọ́ tọ́lá ètò rọra dá ọgbọ́ àbọ̀ tí ó wà ń bẹ̀. ètò ọpẹ́ kọ̀tọ́ sí oníṣìn ní ọ̀dọ̀ fẹ́ńdọ̀ àwọn èèyàn ó ti máa jiyàn lọ bá a ṣe ń kàròyìn báyìí. kò sí rọ́ńbẹ́. ee àṣebí Salah ń bẹ ń bẹ sí Ronaldo ń bẹ ń bẹ Lewandowski ń bẹ ń bẹ ah. ngangan ah, ẹni ọlọ́run bá ti gbádé fún ah, káyà gbójúmbà ni o hmm. <laughs> ẹ jẹ́ ọjà tá a bá padà dé ajá balẹ̀ tá a ti fún yín láwọn àkórí ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì láàmú kálẹ̀kùnrẹ́rẹ́ ẹ̀ ń bẹ̀rùn tọ́ àwa ń padà bọ̀. All right ajá balẹ̀ ajá balẹ̀. Owó oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ìfẹsẹ̀ta ààyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn lè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fúnkẹ́ búrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sí ní orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lẹ́gbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífijú ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ni ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilẹ̀ wa òṣèré adẹ́rìnpòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ lùbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas new view event center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó new view irú ni ẹ. Newview event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Newview event center ọyẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè gbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀. Newview event center gbogbo ohun tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀. gold vip chavarichi ẹ̀rọ amóhundógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room Newview event center wà ní plus five and six àkìlágbà estate along all state college road agbofieti off jericho extension ibadan milview event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 milview event center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé fún wa nílùú. pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irin ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà dààmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹ sikayo olúbóyè ọládèjì cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ìwọ ni kò mọ́ fìdí mọ́lé. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje àlọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́bùsàdé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ó jẹ́ yára tètè lọ gba mama atm pos káwọn bàárà rẹ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn kí ló wàá sàrákùnrin látàárọ̀ tí o wàá gbé kọ́ ọ báyìí. kí ló sì ọ ojú ó sì wá fajúro báyìí. bó ní sí fajúro arákùnrin ọlọ́mọdé ọ̀dà mi gbèsè ajílẹ̀ mo ló bá ń gbé wa àtàwọn kan tí mo fẹ́ lò sórí oko. ó sì wá lè tó gbogbo báwọn wọn. ayé dígítà wa ọ̀yá fóònù ẹ̀ tẹ star three four seven star four six ash crop to cash gangan nu gbogbo n tó fẹ́ pàpàtà ojú kan ló wà. ó ti gbé wa o ẹ àmọ́ lọ́nà wo ni wà gbà. ojú òpó yìí láti lè ra jílẹ̀ ráhùn tá a máa ti bọ́lẹ̀ wọ́n tún bá ní wojú ọjọ́ kí gbogbo àwọn nǹkan tá a ra yìí kójú ó kàn máa wọ lọ lákòókò tí ò tọ́ wọn a máa yá ni ní katakata eléyìí tá a mọ̀ sí tractor tí máa bóònù rẹ̀ tá a fi ṣètò ọ̀gbìn wa pápá ń bari ẹ̀ ní pé bí ẹ̀yin náà bá ti darapọ̀ mọ́ ojú òpó star three four seven star four six star ṣẹ́ẹ̀sì jóníbàárà tí máa ń tẹ̀lé wa ń gbogbo ògbà tó bá ti tó àkókò díẹ̀ ẹ̀yin yóò láǹfààní sí owó yá láti fi ṣètò ọ̀gbìn dáadáa sí i. ṣó ti wá ìpèsè àgbẹ̀ ti di rọrùn. ayé dígítà la wà star three four seven star four six ash crop to cash bẹ́ẹ̀ bá ti ṣe ń ṣètò ọ̀gbìn lẹ́ẹ̀mọ rere rẹpẹtẹ. Gold Clergy Wear Stellar Limited tá a bá ń sọ nípa onírúurú aṣọ táwọn àlùfáà ilé ìjọsìn tó ń tàwọn akọrin ìjọ lè wọ̀ tàbí àwọn academic gown táwọn jìnnì ọ̀jọ̀gbọ́n láwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe polytechnic universities colleges tàbáwọn ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ good clergy wear stellar limited ni ẹ máa lọ sòsè ibẹ̀ lẹ́tìlẹ́bí tẹ̀ ń fẹ́ àwọn aṣọ bíi preachers gown clerical shirt academic gown surplice and rubber cassock covisters robe clerical robes bishop coat scarf imported and Nigerian made clerical collars certificate folder ìyẹn scroll gbogbo rẹ̀ ló wà fún títà tàbí jíyá lọ́wọ́ tí ò ga jara lọ bẹ́ẹ̀ yín bá dẹ̀ fẹ́ customize tiyín iléeṣẹ́ wa wà ní number ninety six last floor Gbàdàmọ́sí building ìyànà àgbàlá ìwọ́rọ̀dù Ìbàdàn zero eight zero three four six six zero zero seven eight WhatsApp zero eight zero two three three five seven one two nine Good Clergy Wear Tailor Limited bàbá ni bàbá ń jẹ́. òkìkí tún ti ń pọ̀ ìsọjí alágbára tó ń wáyé FC Bank Crusaders International alájẹ̀bàdàn lọ́dọọdún ó tún ti yà ó. FC Bank Crusaders International Ministry gbogbo ènìyàn ó yá. ọlọ́run tún ti ṣetán láti jẹ́wọ́ agbára ẹ̀. nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pé àkórí ẹ̀ ní. a new song orin tuntun ìsẹ́mbà ẹ̀dínlẹ̀ àǹtẹ̀ni ìsọjí alágbára náà yìí máa wáyé o. bẹ̀rẹ̀ lágọ́ mẹ́sàn-án lẹ́mọ́jú lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta olùṣọ́ prọf ìjọ lọ́lúwa pè mí. pásítọ̀ etí williams. pásítọ̀ israel ayọ̀dẹ́lẹ̀. subiri evangelist ọlátọ̀sọ̀ ọ̀ṣọ́fà. venerable subiri evangelist service kìkì. gbogbo wọn ló máa ṣiṣẹ́ wòlíì ní sọ́jà alágbára la yìí. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà akéto ní ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist apèké ọlọ́gbọ̀gbọ̀ falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó máa wáyé ní fc bamiraku ground. tó wà lẹ́yìn ilé ọba àtàlà kẹ́ ìṣẹ́bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní praise night. ìkórèjọ fc bàdànjọ sunday december nineteen tọdún yìí ó máa lárinrin jù. jájọ pàdé ní bá a gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùn lálákùn rere nílẹ̀ títí kílẹ̀ gbẹ̀rẹ̀ lẹ̀ dodo ajá balẹ̀ latest record orin doctor ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon tọ́tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayéfẹ́lẹ́ ó tún yá láwùdà. òun ò dín ní ènìyàn jáde nínú àbò àwa máa ń bí àkàkà tó ní manifestation lọ́tùgbà. manifestation akokolukọ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá ba àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayéfẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy production international tó bá jáde. <laughs> ìmọ̀ àmì tètè tètè watch out mo fẹ́ ṣàdúrà kan àmì kẹ́ṣà máa ṣàmì sẹ́ àmì kẹ́ṣà máa ṣàmì lọ àmì wàhálì bá ti ṣe àmì wàhálì bá ti ṣe àmì wàhálì ọ̀nà gbígbà àmì ìjàmbá òbí yá lé ọmọ tó ní kọ́. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ Basọ̀rún nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀rún Ìbàdàn iléeṣẹ́ expert e Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó dáa wọ bẹ̀ tí iná tó wà ń bẹ̀ ṣe rokoṣo tí security bẹ́ẹ̀ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tí big store sì wà láti kẹ́rù sí warehouse for shopping àyè gbọ́kọ̀sí tó fẹ̀ ibẹ̀ òmù láti fatima ibi tó ṣe júwe fún ẹni tó fẹ́ báni rajà islamic mission association of nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ islamic mission ultra modern complex olóòtú abáṣọrun ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ SPE nigeria limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèèrè tó nílò stores tàbí shop tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn ló sì balẹ̀ láìsí pa e jẹ́ ń júwe fún ọ bọ́n gbọ̀nà sí o ti débẹ̀ bọ́n wáyé gba winners road ní Basọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kọ́ tajà lùbáríkà olùkéde Islamic Mission. Mission káìsàn má wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ níléeṣẹ́ health consult oríṣiríṣi ògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún ń la ìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. ọmọ ṣẹlẹ̀ ó yá. ó wọlé ẹjẹ́ àjọyọ̀ aleluya àjọ̀dún ìkórè nineteenth adult harvest anniversary ccc tẹ̀dúolúwa model parish ṣágbé ìbàdàn ní monday december six lábẹ̀rẹ̀ ìkórè unmerited grace pẹ̀lú àkànṣe àdúrà láago méjìlá ọ̀sán pẹ̀lú mosbre evangelist adéròtí adéwòye tòǹtòní irú ètò bíi bible quiz ìṣọ́nà ètò àwọn obìnrin rere wednesday december eight wákàtí orí ọ̀fẹ́ hour of grace láago mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú mosbre evangelist rotimi ọládẹjọ thursday december nine láwùjẹ́ pẹpẹ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní unmerited grace pẹ̀lú evangelist kórèdí ògùnmọ́ bọ́lá tó ń ti eré oníṣe láago méje àṣálẹ́ saturday december eleven ní àsè pẹ̀lú kristi tó ń torí yìn láago méjìlá ọ̀sán pẹ̀lú classical choir gbẹ̀ngà ojú ọlágbé àkọlà ṣẹ̀yẹ alágbàwí ọjọ́ ológo sunday december twelve láṣẹ ìdìgbẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà assistant venerable super evangelist rántí àjàyí big daddy lólùgbàlejò nínú gbọ̀ngàn ìjọ celestial church of christ ìtẹ̀dọ́lú amúdé parish ọ̀yọ́ ìlọrin expressway ṣágbẹ́ ìbàdàn ìgbìmọ̀ ìkórè lónìí olú ìkórè retí yín kájọ yáyọ orí ọ̀fẹ́ bíi ti dáfídì ajá balẹ̀ ajá balẹ̀. yes ajá balẹ̀ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ ó ti bẹ̀rẹ̀ ní rabaji gan àti ní serere wẹ̀rẹ̀rẹ̀ Vincent jẹ́ kí kinní wọn tẹ sí abẹ́ rẹ̀ ó rí bá lóhùn amina yes abẹ̀rẹ̀ ajá balẹ̀ fún tòrọ̀ òní aago mẹ́sàn-án ti gbélé ẹ má wàá gbàgbé pé baba kérésì Fresh FM eléyìí tó ti ń pín ẹ̀bùn ńláńláńláńlá ní yàfùnyàfùn ẹ mọ́ gbàgbé pé ó sì ń gbàlejò àwọn ọmọ wa o àwọn ọmọ àlùbáríkà àwọn ọmọ olóríire ní rédíò alálùbáríkà Fresh FM gbàgede music house òun náà ni àwọn òbí àti alágbàtọ́ àtàwọn ilé ẹ̀kọ́ ń kó àwọn ọmọ wọn wá láti wá ṣoríire ẹ̀bùn tuntun ẹ̀bùn ọ̀tun ẹ̀bùn ńlá tí ó múnú wọn dùn wọ́n sì bá wọn ọ̀tọ̀kùlú ọ̀tọ̀kùlú agbóhùnsáfẹ́fẹ́ ìkànnì Fresh FM wọ́n bá wọn bọ̀wọ́ wọ́n bá wọn ya fọ́tò ọ̀mọ̀wé Yínká Joel Ayéfẹ́lẹ́ olùgbàlejò àgbà náà ń bá wa mójútó gbogbo àwọn ọmọ yìí àwọn eh, ìràwọ̀ olórin ìràwọ̀ òṣèré apanilẹ́rìn gbogbo tí àwọn náà tí wọ́n ń ṣùgbà wa àwọn náà ò tẹ́tí bó ṣe wà nìyẹn èló wa ni làwọn à ń sọ náà one thousand five one thousand five ẹgbẹ̀rún kan àbọ̀ péré hmm. lọ́ba tán ẹ máa gbàgbé Sunday tí à ń wò lọ́ọ̀kan yìí twelve twelve twelve twelve ah. ọjọ́ kejìlá oṣù kejìlá mi sọ ọ̀yọ́ omi dán ọ̀yọ́ àwọn tíkẹ́ẹ̀tì ẹ̀ eléyìí tẹ́ fi láǹfààní àti wo gbogbo idán tí ó lọ ní inú jọgọ center ó wà káàkiri gbogbo ẹ̀ka iléeṣẹ́ foodco ilé ìtajà foodco foodco stores àti outlet wọn tí ń bẹ ní ìlú Ìbàdàn tó ọmọ òye kájọ ayéfẹ́lẹ́ àwọn ni olùgbàlejò àgbà tí ó gba gbogbo èèyàn lálejò mayor Isaac Brown ni wọ́n mọ host àwọn èèyàn ọkọ̀ dẹ̀kun ilẹ̀ àtàwọn nǹkan báwọn báwọn báwọn báwọn táwọn èèyàn ò fi ṣèfàjẹ ẹ̀ńbẹ̀ńbẹ̀ twelve twelve ni èyí ò jẹ́ báwọn. bá a bá ń kúrò lórí twelve twelve ìmíì náà tún kànkùn tá premier pẹ̀lú launching Rubicon tọ rubi rubi rubi rubi <laughs> rubicon hmm. tọ ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún yìí ńlá ṣèyàn ní music house wambi náà ní gbàgede yìí ni mm. àwọn bàbá tó wá gbéra kúrò lórí ìyún àtúmọ̀ á ṣe àfihàn rẹ̀ láwọn sinimá gbogbo ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n àti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá yóò wáyé music house yóò sì wá láwọn bùdó míì náà tá a sì kéde orúkọ rẹ̀ láìpẹ́ láì jìnnà tẹ́ bá pàdé nínú ìpolówó ọjà ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín kàkàkí àbábà gbégbégbé iyì ẹ pọ̀ gan <laughs> àrùpẹ ẹ ṣe o idán bàbá idán. ara bàbá ara. àrùpẹ. kò sí wàhálà. yes tí omicron ti ń ká wọn aláṣẹ wa lára yìí ìròyìn tó kàwé ìròyìn lára ni mo sì á wò pé ká jẹ́ kí ìròyìn náà o. kó kára alé náà lára kó kára alé lára ọlọ́run kó ṣàánú ọ̀rọ̀ burúkú tòun ti laftation hmm. lọ́rọ̀ omicron àbáwọn ọmọ ti wọ tí wọ́n sì wà so <laughs> kí ẹ mọ̀ mú laftation o eh, eh. ẹ mọ̀ mú laftation èbó àsọjẹ ni o. Mm. Mm. yes lójú ìwé karùn-ún Vanguard fún tòórọ̀ yìí gbégbé àwọn gómìnà Nàìjíríà ń bínú gan-an àwọn sẹ́nẹ́tọ̀ nàìjíríà ń bínú gan àwọn honourable ní house of representatives nàìjíríà wọ́n ti faraya kódà àkọlùkọgbà kọ̀bákùngbé wá bí wọ́ sí ọ̀rọ̀ ni wọ́n fi ń ṣọwọ́ síjọba ilẹ̀ gẹ̀ẹ́sì lórí bí wọ́n ṣe fòfin de àwọn ọmọ nàìjíríà kan mọ̀ tí ìwà sílẹ̀ gẹ̀ẹ́sì báyìí torí ojú alákòóràn ni ó dàbẹ̀ pé wọ́n fẹ́ fi máa wò wá báyìí o láti ilẹ̀ gẹ̀ẹ́sì ìròyìn rèé ẹjẹ́ àfiṣẹ́wọ́ ìbínú eléyìí tí ń rú bí omi òkun ní bẹ ní inú àwọn aṣòfin wa báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí aṣòfin nídìí igi méjèèjì ti Senate àti House of Representatives tí àwọn méjèèjì ń bẹ ní National Assembly àná òde yìí làwọn sẹ́nẹ́tọ̀ àtàwọn ọ̀nàrẹ́bù yìí faraya sọ̀rọ̀ tí wọ́n pe irú ìlọ̀kulọ̀ oorun inú ọkọ̀ wo ni ilẹ̀ Gẹ̀ẹ́sì fi ń kan ilẹ̀ Nàìjíríà tí wọ́n fi ń lọ̀ wá báyìí nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ COVID-19 gbogbo àgbáyé lọ́kàn ńgbà Omicron sì tún dé ẹ̀yà COVID-19 ó sì á jẹ́ pé Nàìjíríà nìkan ní ilẹ̀ Gẹ̀ẹ́sì dojú sọ tí wọ́n wá sọ á lẹ́nu gbáà nítorí pé ọ̀dọ̀ wa ní kinní òun fẹ́ wà sí fún ìdí èyí ká mọ̀ wá sí orílẹ̀-èdè tàwọn báyìí o bí wọ́n ṣe ń bínú eléyìí nílé ìgbìmọ̀ asòfin nàìjíríà àwọn gómìnà nàìjíríà láwọn ìpínlẹ̀ mẹ́rìnlé ní ogójì thirty six states of the federation àwọn náà wọ́n fa ìbínú yọ sí àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì fún ìpinnu wọn láti fi ọṣẹkọ́ṣẹ kùn wá lójú ayé nípa bí wọ́n ṣe fi kélé gbé akámọ̀ wá sí orílẹ̀-èdè tiwọn báyìí àwọn gómìnà nàìjíríà ní wọ́n wá panupọ̀ tí wọ́n sọ fún ilẹ̀ gẹ̀ẹ́sì pé kí wọ́n rántí o pé odídẹrẹ́ lo ẹyẹ òkun àlùkò lẹ́yẹ ọ̀sà bí wọ́n bá jòǹgbé kí wọ́n mọ̀ jòǹgbé pé àdéhùn àárín orílẹ̀-èdè síra àwọn diplomatic relationship ń bẹ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì náà nàìjíríà àti ilẹ̀ gẹ̀ẹ́sì ṣé wọ́n mọ̀ ni àwọn gómìnà nàìjíríà wà ń ké sí àwọn asòfin tiwọn British Parliament ìpè kí wọ́n kìlọ̀ fún ìjọba wọn bẹ́ẹ̀ o kíjọba wọn mọ tí wọ́n ń ṣe kí wọ́n sì mọ tí ń ṣe o lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ torí bọ́rọ̀ ọba fi di do me I do you kò ní lè wọ̀ o n táwọn gómìnà nàìjíríà tí wọ́n kìlọ̀ ṣe ti àwọn aláṣẹ àtàṣòfin ní ilẹ̀ gẹ̀ẹ́sì rèé ṣe rí ń tọ́sẹ̀lẹ̀ gan-an nílé ìgbìmọ̀ asòfin senate àti house of representatives ni pé ńgbà tí ọ̀rọ̀ dojú ẹ̀ dé ọ̀gbagadé ibi tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ìfòfin de nàìjíríà láti mọ̀ wá sílẹ̀ gẹ̀ẹ́sì ńṣe làwọn sẹ́nẹ́tọ̀ àtàwọn ọ̀nàrẹ́bù ní ẹ̀wá náà ṣe ìgbésẹ̀ ilẹ̀ gẹ̀ẹ́sì kò ti farajọ ìgbésẹ̀ kánjúkánjú jù lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ it was too hasty now english bẹ̀rẹ̀ yàtọ̀ sí hasty wọ́n ní kíní tún dàbí ìfinipa níwájú ayé embarrassing to Nigeria English tún lè léyìn náà wọ́n ní irúfẹ́ kíní gan ó wà insensitive bí ìgbà tí ẹ ti ẹ̀ fẹ́ mọ ibi tí ó bà lára àtijọba àtọmọ Nàìjíríà ẹ kàn gbégbèsè láì bèṣùbẹ̀gbà insensitive èèbó wa pọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àríyànjiyàn ọ̀rọ̀ yìí nígbà tí àwọn asòfin ọ̀wà panupọ̀ wọ́n ní ọ̀dà náà àwọn òṣèmánì fìlọ̀kulọ̀ lọ́à ńgbà tó jẹ́ pé àwa gan tá ń jẹ́ nàìjíríà àwa gan àríra wa nírì àgbàlagbì tó àgbàlagbà lọ nílẹ̀ adúláwọ̀ àwọn aṣòfin ní àsìkò tí wá tó tá a mọ̀ gbọ́n àwọn àrífín dandan ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ tí mọ̀ ọ́n bá nàìjíríà yìí àsìkò tí tó tá a mọ̀ gbọ́n nù torí pé bá a fẹ́ bá a kọ̀ àwọn aṣòfin ní àwa ní òmíràn ilẹ̀ adúláwọ̀ hmm. we are the giant of Africa English tún lè léyìn o bí wọ́n ṣe ń sọ eléyìí nígun bẹ́ẹ̀ àwọn àjọ tí ń ṣe kò kárí àti máa dènà àìsàn nílẹ̀ yìí àjọ Nigerian Disease eh, for Control Nigeria Center for Disease Control NCDC wọ́n ti kéde pé èèyàn mẹ́ta ti rí àrùn Omicron he o ní orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́nu èyí tí wọ́n ń sọ káàkiri àgbáyé yìí náà àwọn gómìnà mẹ́rìndínlógójì thirty six governors ti ń bẹ ní orílẹ̀-èdè wa àwọn náà panupọ̀ pé ẹ wo kí ìjọba Nàìjíríà kí wọ́n pàrokò àwa náà kì í sọ ọmọkọ́mọ tí balẹ̀ jẹ́ kí wọ́n pàrokò ẹ̀ sọ́wọ́ sí ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé ìwà ìfinipéni àìfìyànpèyàn tí mara oko sanba ń tẹ́wọ̀lú ni wọ́n hù sí àwọn ìròyìn ń jù bẹ́ẹ̀ lọ ìròyìn ẹ fi pẹ̀lẹ́ yanjú ẹ̀ hmm. lójú ìwé ìkarùn-ún Vanguard fún tòórọ̀ yìí. bọ́n bá ní ká lọ pé bí ti rí wá bí ti rí rèé o ìjọba ilẹ̀ Nàìjíríà sọ̀rọ̀ ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì fèsì lé lórí àjọ tó ń gbógun ti ìtànkálẹ̀ àìsàn lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣàlàyé tiwọn lẹ́sẹsẹ wọn ni èèyàn mẹ́ta míì ni wọ́n ṣẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà lábala ti omicron dé báyìí lọ́wọ́ ta wà yìí o àmọ́ ń gbà tí united kingdom tí wọ́n máa sọ̀rọ̀ ní tiwọn wọ́n ní ṣẹ́gbọ́ bí wọ́n bá ní kán lọ pé bí ti rí wá bí ti rí ọ̀hún mọ̀mọ́ rèé ó ní bó ṣe jẹ́ kó tó di pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ gbígbé ó ní àkọ́kọ́ rèé ṣẹ́yìn ti gbàgbé ni pé orílẹ̀-èdè wa nàìjíríà bá àbárí àkúkú ní wí ohun tó sì ṣẹlẹ̀ kó tó di pa àwọn gbé ìgbésẹ̀ rè àwọn tí ń rí fìrìfìrì fìrìfìrì pé orílẹ̀-èdè nàìjíríà alákòólù ni wọ́n wọ́n máa lọ kó àkóólù rẹ̀ ran united kingdom ń ló farú ìgbésẹ̀ èyí táwọn gbé ńgbà wọn tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn ni lára àwọn arìnrìn-àjò ọmọ orílẹ̀-èdè nàìjíríà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ń làwọn rí táwọn sì rí i pé àwọn àìsàn yìí ó dàbí ẹni pé ó ti fẹ́ sí wọn lágọ̀ọ́ ara akọ́fánigbèrè òkun àtàgbàmọ̀ràn nípẹ̀kun ọ̀sálẹ̀ yìí wọ́n sì ní tí wọ́n fi jáde láyé wọn ò lè nímọ̀ tẹ́ni àjágbélọ́gbé bọ̀ àwọn mọ ibi tí covid-19 tó bá ayé àwọn dé ní òkè lọ́hùn ṣé náà ní káwọn tó wáá fi oore ọ̀fẹ́ míì sílẹ̀ kí ọ̀rọ̀ omicron tí í ṣe ọmọ àlè tí kòró tó bí kalẹ̀ kó tó wáá tún ṣán àwọn alábàárà kọjọ́ o wọ́n ní gómìnà ti ìpínlẹ̀ èkìtì nígbà tí yóò sọ̀rọ̀ ìsọwọ́sọ̀rọ̀ rẹ̀ ó fara kì í fi gbogbo ara ọ̀rọ̀ tó sọ àwọn ọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ ń ló sọ tó sì pe àkíyèsí àjọ ìlera àjọ elétò ìlera àgbáyé WHO wípé ẹ̀yin náà ẹ wá wo wọ́n ran wọ̀nrán kàtàkàtàn tíjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ń ṣe pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣó bójúmu tó wọ́n nígbà wọn ò kó ọ̀rọ̀ kalẹ̀ wọ́n fèsì wọ́n ní Omicron yìí lẹ́yìn ìgbà tó ti dé orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti fìdí mẹ́ta kan múlẹ̀ ní Brazil àwọn náà ti ní mẹ́ta Australia méje Germany mẹ́sàn-án Israel mẹ́rin bẹ́ẹ̀ látúrí àwọn bíi Italy mẹ́sàn-án Netherlands mẹ́rìndínlógún wọ́n ní iṣẹ́ ó wá dìgbà tó bá tó boyọ United Kingdom ṣùṣùṣù tó jẹ́ pé àti wọlé jáde orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ Gẹ̀ẹ́sì ńṣe ló dàbí ìgbà téèyàn bá ń lọ sékòó lọ ra nǹkan padà pàápàá wọ́n ní kójú sì má ríbi gbogbo ara lògùn ẹ̀ alátiṣe ni ó sì tún mà ti ṣe ara rẹ̀ ńgbà tíjọba ìpínlẹ̀ Èkó tí ó tiẹ̀ wá gbé ọmọ awo míì sí tiẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ni ó tiẹ̀ dáa ṣẹ́rí ọ̀rọ̀ COVID-19 yìí ràdàràdà èyí tó ṣe lọ fún àwọn tó tún wá gbé míì dé tí wọ́n pè ní Omicron ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ó bá lọ patí ni o àpèjọ ilé ìjọsìn ní tàbí ibi tó bá ti jẹ́ pé wọ́n ó jọ kórajọ papọ̀ máa ṣe nǹkan bẹ́ẹ̀ tá a bá débẹ̀ tá a bá ní alaye hmm? káàdì covid nineteen rẹ tó Omicron dà hmm. tí ò lè yọ jáde pé wọ́n ti gbà á yọ ó ń lọ sí agodo ti ìjọba nù hmm. ó sì ti lòfin ẹ lọ tààràtà sójú ewé kẹfà ìwé ìròyìn ti Daily Sun tó jáde lónìí tọ kò sẹ́ni tí wọ́n bí tí ò ní rí wí. báwa àwọn ní ìbáṣepọ̀ àárín orílẹ̀-èdè síra wọn tí wọ́n ń pè ní diplomatic relationship yìí mm-hmm. wọ́n ní onímọ̀ káwọn orílẹ̀-èdè lápákò láti mọ́ kọjá àyè wọn sí orílẹ̀-èdè míì àmọ́ sọ̀mọ́ pé ibi àti sunkún la ti ríran hmm. nàìjíríà láàánú pọ̀ hmm. nàìjíríà máa kó yàn mọ́ ra àwa lánú. bó bá jẹ́ pé ilẹ̀ gẹ̀ẹ́sì ni ààrẹ South Africa <laughs> Ramaphosa hmm. <laughs> tó ló ń fẹ́ lọ tó ló ń fẹ́ lọ lásìkò tí Omicron ti di rírí ní orílẹ̀-èdè South Africa bàálù ò ní fò ládìrọ̀ bàálù àfò wọn ó tètè kọ́ lẹ́tà sí pé ah ẹ jókòó sílé náà báyìí for now àwọn sọ wọn pé àwọn wá sí nàìjíríà a sì ti sọ pé ìfẹ́ ìpọ̀ bóyá lẹ́yìn wa ni àwọn orílẹ̀-èdè ìbílẹ̀ gẹ̀ẹ́sì wa gbọ́ tí wọ́n pẹ́ bóyá bóyá ni o <laughs> we go see tọ́ ọlọ́run kó ṣàánú àmín dáadáa ò lè jà lọ́rọ̀ ìròyìn tí mo fẹ́ kà ẹ́ àmọ́ ó lá àbúrò tó gbójú gbónú gbóyà. Hmm àwọn ọlọ́pàá yìí sábà rẹ̀ ní gbèjà wọn àmọ́ ìwé ìròyìn punch ọkọ̀ ìròyìn olùgbèjà wonderful bẹ́ẹ̀ ni lójú ìwé kẹtàlá ìwé ìròyìn punch àwọn ọlọ́pàá ń kún o hmm. àwọn askari ń kún yánmọ́yánmọ́yánmọ́yánmọ́ pẹ̀lú bí iléeṣẹ́ ètò òṣùnà nàìjíríà tí eh, wọn ò sì ti san owó oṣù kọkànlá tí ọkọ̀ jálù àti ti wà ní december kí n déètì ẹ̀ ní èmi ò ní kàlẹ́ndà lè ṣùgbọ́n oh. wọn ló ti ń lọ bí bóyá. beyond the seven okay kò sí wàhálà òní ní ọjọ́ kẹjọ àwọn ọlọ́pàá nàìjíríà ò tí ì gba owó oṣù november bóyá a fẹ́ fowó kún owó oṣù wọn ni. ok amina àwọn ọ̀gá àti ìpẹ́ẹ̀rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní wọn ò mọ̀ tí ì tẹ́wọ́ gba owó oṣù kọkànlá november tó kọjá lọ́hùn tí wọ́n sì pé ìdúwọ́ kan ti ń ṣẹlẹ̀ nílé iṣẹ́ tó ń rí sí ètò ẹ̀náwó e àti ètò òṣúná tó ń ta tó gbogbo Ministry of Finance Budget and National Planning wọ́n ní àwọn ìdíwọ́ pẹ́pẹ̀pẹ́ kan òun náà ní ṣàkóbá fún àti tí ìrí owó ọ̀hún gbà owó oṣù kọkànlá tó kọjá lọ látàrí eléyìí àwọn ní àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti ń dìrẹ̀ bẹ́ẹ̀ láti bíi kí wọ́n máa pẹ̀tù sáwọn ọlọ́pàá nú pé kẹ́ ẹ ṣàfọkànbalẹ̀ ẹ farabalẹ̀ ẹ ṣe sùúrù díẹ̀ náà torí pé àwọn ọlọ́pàá wọ́n ní àwọn ò lè wá lanu sílẹ̀ kí ó jẹ́ pé atẹ́gùn ni àwọn lanu sí o ebi èèwọ̀nú kọ́rọ̀ mi ọ̀wọ̀ ìwé ìròyìn punch tó ń fimúfínlẹ̀ ìròyìn káàkiri ni ó gbọ́ pé ó pẹ́ tán yányán ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n gbogbo oṣù every twenty fifth of every month làwọn ọlọ́pàá máa ń gba owó oṣù wọn bí ò bá ti lọ́wọ́ nǹkan míì nú bí twenty fifty ọ̀hún ò bá sì ti mú yẹ́ẹ̀sì àyẹ̀wò ti lọ́wọ́ nǹkan míì nínú nù àmọ́ nítọ̀tẹ̀ òní lọ́jọ́ kẹjọ oṣù ìkejìlá wọn ì tí ì gba owó oṣù oṣù kọkànlá tí ọkọjá lọ ẹni tí wàá ṣe ìpẹ́tọ́ àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Usman Baba òun ló ti sọ fún igbákejì àwọn igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá lẹ́kùn gbogbo tí ń bẹ ní orílẹ̀-èdè yìí àwọn zonal assistant inspectors general of police àtàwọn kọ́míkọ́mí kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n máa dìrẹ́bẹ̀ fáwọn ọlọ́pàá bẹ́ẹ̀ wọn o kí wọ́n sì máa ṣèpẹ̀ fún wọn pé kí wọ́n ṣàṣe sùúrù kí wọ́n fi sùúrù sí owó wọn ò di sísan ìròyìn yẹn ó pọ̀ gan o hmm. ń pé askari ò tí ì gbowó ojú ìwé ìkẹtàlá punch fún ti òórọ̀ òní. ọ̀dà omi ìtúnrè lórí tomicron náà ni àmọ́ ojú tí wọ́n fi wo eléyìí ó yẹ kí gbogbo kó wá ká ètè bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tọ̀ o torí wọ́n ní kójú má ríbi gbogbo ara lóògùn ẹ̀. Hmm. wọ́n ní ọdún tó ń bọ̀ twenty ọdún ayọ̀ ni ó jẹ́ fún gbogbo kó wá wá o àmọ́ àmọ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó ṣeé ṣe kí wọ́n kó sínú agbami ìṣẹ́ àti òṣì ó lè wọ mílíọ̀nù mọ́kànlá. Mm ìdí àti ìtumọ̀ òun sì ni pé àkóbá tí covid-19 tó ṣe lọ kò ì delta variant ọmọ kan tó bí ó tẹ̀lé omicron òun náà tún gbọ́kọ̀ tiẹ̀ dé yanyanyanyan kó tó di pé wọ́n fẹ́ ti gbogbo wọn dà á kòtò wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ ń ló ti ń di ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ mọ́ báyìí o bẹ́ẹ̀ sì rèé ìwé ètò òṣùnà orílẹ̀-èdè wa nàìjíríà gan sunkún rìn ní lọ́wọ́ tá a nítorí ó ti kẹtan mọ́jọba àpapọ̀ lọ́ọ́ owó tá a máa san fún àwọn tí ìṣe àti òṣèmúṣoṣo ibì kan lágbèrè wa iléeṣẹ́ kan ni ó máa pèsè owó ọ̀hún jáde wọ́n ní àwọn ará oníléeṣẹ́ gan pa á wọn ò gbádùn ara wọn lásìkò tá a wà yìí wọn ó sì sanwó orí wọn ó sanwó òṣìṣẹ́ wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ti wá fi ojú ṣùnùkùn wòye pé hey pẹ̀lú bí nǹkan ṣe ń lọ nígbà tí ó bá fi di ọdún 2022 ó ṣeé káwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí ó ti kó sínú ìṣẹ́ àti òṣì kó ti máa lọ bíi mílíọ̀nù mọ́kànlá níye. Hmm. mo kú ọmọ ẹ ọ̀rọ̀ lórí tí agbo tòṣèlú tẹ́ ẹ bá ti ń fẹ́ kí ẹ̀yà ìgbò tí wọ́n yé pariwo pé à ń ya lọ o à ń ya lọ o à ń ya lọ o ohun kan tẹ́ ẹ lè ṣe fún ọ rèé kí gbogbo à ń ya lọ à ń ya lọ kó sì ró wá pé ká sì má gbúrò rẹ̀ mọ́ àwọn Ọ̀hánẹsẹ̀ ndí ìgbò ni wọ́n sọ̀rọ̀ nínú ìpàdé kan tí wọ́n ń ṣe lẹ́lẹ́kùnjẹkùn wọn ẹni tí í ṣe ààrẹ fún ìṣọwọ́ tàwọn ọ̀dọ́ Damian Okafor ń ló sọ̀rọ̀ nílùú Abakaliki nígbà tó ṣáájú àwọn ikọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ yòókù láti lọ wo iṣẹ́ àkànṣe kan tí gómìnà David Umahi tó gbé ṣe níbẹ̀ wọ́n ti ń ṣe àlàyé pé ẹ wà ẹ̀yà ìgbò táwọn ń sọ pé àwọn ń ya lọ tí ipob náà sọ pé òun ń ya lọ tí kálukú ń sọ tiẹ̀ apá kínní apá kejì láwọn ń ya lọ táwọn apá kan láwọn ò lọ wọn ni ó ní ohun tó fà o béèyàn ò bá jẹ lábẹ́ pẹpẹ tẹ́ ẹ wá ní kó máa gbà bẹ́ẹ̀ pẹpẹ kò ní í ṣeé ṣe o àwọn táwọn yẹ káwọn máa jẹ mùkútù ètò òṣèlú ìjọba àwarawa àwọn ò rí jẹ ìyà ń jẹ àwọn àwọn apá kan ló ń jẹ wọn ní ohun tó fa sábàbí rèé ṣùgbọ́n ẹ bá wá ń fẹ́ kí àlàáfíà tètè jọba kó sì má sí pé à ń ya lọ mọ́ ẹ má wo tẹ̀yà ẹ má wo tẹ̀sìn ẹ lọ sí ẹ̀yà Ìgbò tààràtà kẹ́ ẹ lọ mú adíje dupò ń bẹ̀ kó sì díje kájọ tó sọmọ lára kó wọlé sọ bí elékòó nínú ètò òdìbò gbogbogbò lọ́dún 2023 ó ní tá a bá ti ṣe eléyìí ó ní ẹ pé nǹkan balance padà tí ó sì wà ní dọ́gbadọ́gba yàtọ̀ fún bó ṣe wà tẹ́lẹ̀ tó jẹ́ pé apá kan ń jẹun ó ń sanra apá kan sì ń rù àwọn apá táwọn ń rù ń làwọn ń fẹ̀hónú hàn ó ní yálà APC ni o PDP ni o àtẹgbẹ́ òṣèlú yìí yòówù tó bá ń lékè sí lórílẹ̀‐èdè yìí tí ó sì fa ọmọ kalẹ̀ ẹ̀yà gbòó ní kádíje dupò ààrẹ ti wá tó bá ti wá láti bẹ̀ kò sí wàhálà mọ́ àti Nnamdi Kanu o àti Nnamdi Kanu o àti IPOB o àti IPOB o ẹ̀ ní gbọ́rọ̀ nǹkan kan mọ́ kálukú ní ó fẹnu rẹ̀ mọ níwọ̀n mọ́yẹ̀ bí ó ní ohun tó ń fa wàhálà rèé o tí kálukú ṣe fẹ́ pòun yàlọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ bá tilẹ̀ ṣe léyìí àyàlọ́bì kankan mọ́ àjọlẹ̀pọ̀ ni bí èké tó kó nu ná ẹ lọ sí ojú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun. àgbà ọ̀jẹ̀lú kan ti sọ̀rọ̀ pé àwọn èèyàn ń kúkú ebi àti ìyàn lábẹ́ ìjọba tí Buhari ń ṣe lọ́wọ́lọ́wọ́ ojú ìwé kọkànlá Vanguard fún tòní ni wọ́n kọ sí ó dìgbà bá padà dé látòjú ọjà kẹ́ ẹ̀ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ajá àbálẹ̀ fresh one oh five point nine ẹ kàn sí wa lẹ́ka abánidọ́rẹ̀ẹ́ ìtàkùn àgbáyé Facebook live Fresh FM at Fresh FM Ìbàdàn lẹ́ẹ̀fi wa rí bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ tẹ̀ka síbẹ̀ ẹ láìkí wa ẹ bẹ̀rẹ̀ sí í fọ́lù wa orí ọlọ́run ó sì máa fọ́lù ẹ̀yin náà etí wa ń lọ láfẹ́fẹ́ báyìí àti gbogbo àwọn ètò wa pàápàá àjà àbálẹ̀ báyìí báyìí ẹ ṣí ààrẹ ẹ jẹ́ ó kárí ilé kó kárí oko kó kárí kiri àgbáláyé káfàtà à ń padà bọ̀. àjà àbálẹ̀ àjà àbálẹ̀. babalọ́lá ò lọ́nà ọlọ́run apọ́sítù joseph ayọ̀délé babalọ́lá ọmọ àlà ilé ògbó kọjá ní ìpínlẹ̀ ọ̀ṣun níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run pàṣẹ ìpè kó wáyé o ti testimony dẹ̀ máa pọ̀ pẹ̀lú àkúrí ẹ̀ ìfarahàn tí ò látàkò undeniable manifestation acts four sixteen àtijọ́ nine three bẹ̀rẹ̀ láti monday twenty sí wednesday twenty two oṣù kejìlá december ọdún twenty twenty one tàwa yìí christ apostolic church city of praise district headquarters tó wà ní kìlómítà three kò tààrọ̀ ilé ògbó ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́lọ́run ti pàṣẹ ìpè kó wáyé o o. láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o. testimony máa pọ̀. ẹ̀yẹ ni májẹ̀mú ọlọ́run fún gbogbo ẹni tá a bá jọ wà ń bẹ̀ láti gbàdúrà gbàgbọ́. lábẹ́ ìfàmì rọrọ yẹ àwọn ìrẹsì ọlọ́run aláyè àti àwọn olórí ẹ̀mí olókìkí ti ọlọ́run àlọ́. prophetess kayo olúbọyọ ọ̀làdẹ́jì general evangelist cs worldwide gẹ́gẹ́ ni òde sọ́jí pastor s.o. ọ̀làdẹ́lẹ̀ àrí àgbàfọ́jú apostolic christy lágbàáyé. Dashing through the snow in a one horse open sleigh. Di ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun. Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmúre ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yin oníbàárà wa la ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty Why not register for your visa process now for an eventful 2022 before December 17. Gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kò sì tún gbé lórílẹ̀‐èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbélú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà nílẹ̀ fún ọ ní Online Dynamics láfi ní kò forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó o sì jẹ̀fà ìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ibadan. tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ chop rice chop chicken ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé ó gbèlè o bàbá tí ẹ̀mí máa ń horu yè lára wọn prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ housing estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkàsẹ ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó ti ana tó ti jábẹ́sì ó ti ń ṣe bẹ̀bẹ̀ ńbẹ bákan náà ìṣòro alalẹ́ friday alẹ́ àwọn aṣẹ́gun méjèèjì yìí àwọn tó lọ ti ń jó jàgínní yòdò ti àárọ̀ thursday àti ẹlẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí yóò tó lágbára o prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated elijah àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dó àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àti alẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lóní kó w wá gbá ìyanu rẹ mú seko jésù lolúwa. mama junior why you dey cry like small pikin. na workplace discrimination dem no promote me because i be woman. Eh? Ah, you no show dem your certificate. i no get certificate. and ah, you for go get certificate na okay go school go get your certificate now. e don too late me sugar set me now. ah ah mama junior i know the school wey go accept you. center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taisolari university of education wọ̀nyí Ogun State. They admit candidates for certificate and diploma courses in theatre, film and media studies for 2021-2022 academic session. What is the qualification? Five credit pass for teachers grade two or four or five credit wey go include English language, English literature for WAEC, GCE or NECO at one or two cities. Special consideration there for mature candidates like you wey don't dey work for art and culture Tete. I go waka la log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè èèyàn kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já geere ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èlò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rọrùn sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ ibi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò gàjàrà lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá ogún lórí àwọn ẹ̀rọ bíi flat screen tvs deep freezers generators freezer air conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solar tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jalen ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop iwo road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lọ́wọ́ fóònù àti electronics tó gbámúṣé. pé solat electronics lónìí sórí oh seven oh one six eight four one six three oh tàbí oh nine oh seven four three four 9785. àjọsọ àtìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ́ gbádùn ayé tó dára ọdún dé kérésìmesì màríà bímọ àbí jésù sí bẹ́tìlẹ́hẹ́mù ó tún dé o èèyàn yìí tún dé Abímbọ́lá Adékànbí tún dé ó mọ̀ wípé ó ṣe pàtàkì láti múnú àwọn èwe wa dùn bọ́dún bá ti dé ìdí abájọ rèé tó fi ṣàgbékalẹ̀ Bímbọ́ Adékànbí Christmas party fáwọn èwe wa pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ti Ìbàdàn nígbà tá a kọ́kọ́ ṣe ó yẹ wá kò sì yẹ lẹ̀ rárá ìgbà kejì rèé tá a ṣe o ó dájú gbangba pé yóò sì ládùn rẹpẹtẹtẹ gbangba gidigba ni baba kérésì ó wà níkàlẹ̀ ẹ̀bùn fáwọn ìwé wa wọ́n jó wọ́n yọ̀ ayọ̀ wọn ó sì kún gbàgede àti ìbàdàn láti ṣe o lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ ọjọ́ kẹsàn oṣù kejìlá ọdún tá a wà yìí ni èèyàn yìí ló ń pè wá sí nǹkan yìí o nítorí àwọn ọmọ iyì tí ọlọ́run fi fún wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ lábímbọ́lá adékànbí kí wa kú ojú lọ́nà ọdún kérésìmesì àtọ̀dún tuntun ọdún ayọ̀ láṣẹ o èèyàn yìí abímbọ́lá adékànbí ló ní kì í sọ bẹ́ẹ̀. manueli olùgbàlà wa jésù kristi. ọ̀yọ́ prophetic power to save. èmi ò ní òjò lọ akínyòye kùsẹ́tìm in conjunction with christian association of nigeria ọ̀yọ́ ń ṣàgbékalẹ̀ sọ́jí ìta gbangba ọlọ́jọ́ mẹ́rin gbáko tí àkórí rẹ̀ ń jẹ́ jesus our advocate jésù alásàwíwá first john two one ọjọ́ sunday ọjọ́ kejìlá títí di ọjọ́ wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún tí a wà yìí sunday twelve to wednesday fifteen december twenty twenty one ní déédéé agogo márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ five pm daily lórí pápá ọlárinwájú event center methodist cathedral Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ aláàfin ní ìpàdé ológun ọ̀hún ó ti wáyé o ẹni tí Ọlọ́run fi ṣe ìránṣẹ́ ìyanu àkókò yìí rán ẹni ọ̀wọ̀ àti àgbáyé ma Adéyẹmọ àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run aláàbì ni yóò máa wọnú agbára ẹ̀mí mímọ́ súre fún gbogbo ènìyàn the crusade is powered by glory declared ministry mọ́bọ́ládé Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria Jésù lóluwàá. ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o. a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbáyédà ni. ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mi rẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakinlala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wàyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ra ilẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa yanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ borí bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọ àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Biotonic àtẹ̀jẹ́ ṣe o ó fara lókun ìlera àtẹ̀bára àìsàn ò lè ráyè wọlé tó bá lórí Biotonic. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kan fáàmì ṣe ti gbọ́ o kàkà kó rẹ̀ ọmú rẹ̀ rodo afara lókun bẹ́ẹ̀ni ni mm. èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore tí yóò tọ́ ni kẹ̀kẹ́ ló gbé jáde yóò tí yóò tọ́ <laughs> real tonic hundred percent natural yemkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pé yemkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí ṣoògùn ni ẹ gbà bẹ́ẹ̀. a ó dára ọba tó dá mi sí tó mi wà láàyè ó tóbi gbogbo olùbàdàn àtàgbègbè ẹ̀ o ẹ̀ tún kú àmójúbà ìsọjí ìta gbangba òpin ọdún ọlọ́jọ́ mẹ́ta níbi tọ́lọ́run ọlọ́run rẹ ti fẹ́ máa parí iṣẹ́ ayé wa wednesday ọjọ́ kẹjọ sí friday ọjọ́ kẹwàá oṣù december aago mẹ́rin àbọ̀ sí méje àbọ̀ alẹ́ lójoojúmọ́ ní pápá ìsọjí cac òkè agbára mọ́nàtàn kọ́lápọ̀ ìṣọ̀lá ẹ̀sẹ̀ ti ìbàdàn prophet emu ọlọ́wẹ̀rẹ̀ evangelical outreach lóṣù nígbàwọ́ ẹ̀ pẹ̀lú àkòrí ó parí bẹ́ẹ̀ ni jésù parí ogun ayé rẹ tó o bá gbàgbọ́ tó o sì wá lórúkọ jésù ogun àgọ́ ó ọjọ́ pípé ó parí dandan ni kó o lẹ́rìí tó o bá gbàgbọ́ lórúkọ Jésù wòlíì Michael ojú ọlọ́wọ̀ rẹ bàbá ọtọmátìkì àtàwọn ìkànránṣẹ́ ọlọ́run àlàyé mi lọ́lọ́run ó lò olùṣọ́ àgùntàn Adébíyì Adams lálága ikùn ńlá CAC òkè ìmọ́lẹ̀ three days end of the year revival at CAC òkè agbára mọ́nàtàn kọ́lápọ̀ ṣọlá ìṣètì Ìbàdàn eight to ten December four thirty pm is going to be powerful be there. Hmm? mẹ́mbí wọ̀ ní wọ̀ làpá tó fi táwọn abọ́ sọ eléyìí. tá a mọ wàá dó yẹn mú sí. alibod pando lẹ́ ń jẹ tẹ́ ẹ̀ bá mọ́. Hmm? ali ló pè. alibod pando ni mo pè yétúndé lóró yẹn fún mi bó ìṣèròyìn ẹ̀ gẹ́lẹ́ ni mo ṣe bá. bẹ́ẹ̀ lọ fẹ́lẹ́ lọ́wọ́ tí sì lọ lọ́fọ̀ọ́ tẹ̀rín ọ̀kárí aya mi fún yẹn alibod tó lọ́ra yìí ìyẹn tó funfun lẹ́lẹ́ ọba nínú oúnjẹ tẹ́ ẹ bá ń gbọ́ pé yáyùn lẹ́rù rẹ halibut pando ní jẹ́ bẹ́ẹ̀ ìyẹn tá a gbé jáde lọ́nà àti ìgbàlódé láìṣẹ̀ṣẹ̀ máa làágùn yọ̀bọ̀ nídìí odò yẹn rírò ni o láàrin ìṣẹ́jú márùn péré ìyẹn ti délẹ̀ halibut pando bó ṣe funfun lẹ́lẹ́ lọ fẹ́lẹ́ bí etí tó tún lẹ̀ lọ́wọ́ tìrín ní lọ lọ́fun pẹ̀lú èyíkéyìí ọbẹ̀ tẹ́ ẹ èrè gọbọi ń bẹ fún gbogbo ẹni tó bá jẹ́ alágbàtà wa ẹ máa pe zero eight zero six two three one three two five zero àti zero eight zero eight seven one two six nine six four hmm. pẹ̀lú halibut pando ẹ gbádùn yẹn jíjẹ. ọjọ́ bá kú làálẹ̀ ènìyàn sún àlàyé. àwọn máa ṣe é ilẹ̀ ìjẹ́ ni a. ó di bá a bá jọ ni ó di yàn. gbogbo ẹbí dẹ́ irọ́ pẹ̀lú ẹbí fọ́tòràn ní sẹ́nià yìí pé dignes victoria alárápẹ́ dẹ́ jp ayẹ̀dà peter dẹ́ irọ́ lọ́sìmìláyà jésù olùgbàlà ẹni ọdún méjìléláàádọ́rin ní kọ́lọ́jọ tó dé ìwájú tó kọjú sí dára èyí tó fi sílẹ̀ ò bẹ́tòsí kú ó ṣe o thursday 9 december ọdún yìí làṣálẹ̀ ẹ̀sùn orí onígbàgbọ́ nílé ọkọ̀ olóògbé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójú ọ̀nà ọlọ́sàn alákẹ́ ẹ̀sẹ̀ bó ń bàdàn nígbà òwúrọ̀ fọlọ́ọ̀gbé ò wáyé nílé wọn bákan náà láàárọ̀ friday ọjọ́ kẹwàá oṣù yìí ká tó gbé olóògbé bigness victoria alarapẹ dairo jp lọ sí tẹ́ ìjọ st james cathedral ìjókòdó lè sì dúpẹ́ bẹ̀rẹ̀ nínú ìjọ cac ìtabalẹ̀ olúgbòde kíwèjèwè mú wá tó tẹ̀lé ní ògúnlẹ́sìn hall lọ́pọ̀sìtì main gate uch ìbàdàn victoria alarapẹ dairo jp ọmọ agbọ́sẹsẹ ìfọyàlé sùn ó rẹ́ olùkéde gbogbo ọmọ lórúkọ ẹbí. The EABC Trade Fair 2021. More than the usual fees to this program is promising to be a fantastic, lovely, and interesting moment together. Date Saturday 11th to Sunday 12th December 2021. Come and enjoy a whole lot of benefits at this trade fair. Free car diagnosis, free games, sad attractions, entertainment, and lots more. Why you buy and sell. This trade fair will start with seminar on Saturday 11th December 2021 with a theme from white collar to blue collar crossing the Rubicon. You cannot afford to miss this year BABC Trade Fair, where a lot of achievers with success stories will be talking to us. Professor Duni Arulogun, University of Ibadan, Ife Solomon, Peppered Rice, Jare Folabulumole, Chuck Boy Brand, from 10 a.m. prompts. Venue, Bodija Ashi Baptist Church, Ashi Bodija Road, Ibadan. For more inquiries, please call 081 66 or 080 5593 2586. Powered by BABC BABC and BABC Youth Fellowship. aago mẹ́sàn-án àbọ̀ kọjá ìṣẹ́jú márùn-ún hmm. aago mẹ́wàá kó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n <laughs> bó bá ṣe gbàyè yín mo ṣe mo gbọ̀ tún gbò sọ fún yín where however alright ẹyin ẹjẹ́ á lọ síbi aroko tì sí ẹjẹ́ á fàbọ̀ síbẹ̀ ojú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard ni àgbàlú kan ló sọ ọ̀rọ̀ kalẹ̀ olóṣèlú ni ọlọ́rọ̀ yanturu ni ó ní ebi tí ń pa àwọn èèyàn lábẹ́ ìṣàkóso Muhammadu Buhari lásìkò yìí kọ̀ láfiwé o ẹnìkan tó jẹ́ ọlọ́rọ̀ tí ó sì jẹ́ pé òun gangan wà nínú àwọn igun ṣoṣo ti parí ike àwọn afowógbọ́ tó fowógbọ́ National Party of Nigeria tó ti kógbá sílé NPN gbani ní ayé ètò òṣèlú ẹlẹ́ẹ̀kejì Second Republic tí wọn ò jẹ́ wáyé Alhaji Ishiyaku Ibrahim Alhaji Ishaku Ibrahim ti sọ̀rọ̀ sókè ó ní bàbá ní tanra wa jẹ nǹkan ò dáa lábẹ́ ààrẹ Muhammadu Buhari pàápàá ó ní kò tiẹ̀ wá tó ti ebi burúkú kan ti ń pa àwọn aráàlú lásìkò ìṣàkóso tí ààrẹ Buhari ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ebi ọ̀wá pa wọ́n lápá ayé nìkan o ebi burúkú tá à ń sọ yìí ń pa wọ́n lápá sọ́run tanyanyan ni tí ìròyìn sì ń kan àwọn láà lójoojúmọ́ ayé Ishiyaku Ibrahim tó ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ yìí lọ́mọ̀ sọ̀rọ̀ láòkó eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ pò lẹ́nu pọ̀ pé kó sọ̀n torí lórí ọ̀rọ̀ Nàìjíríà ti bí Nàìjíríà gbé dúró báyìí lórí tẹlifíṣàn kan tí ó jẹ́ ti aládàáni nílùú abínibí rẹ̀ ló ti ṣàlàyé pé ẹ wo èmi tí ẹ̀yin ń wò yìí alátìlẹyìn gbágbáágbá ni mí fún ẹgbẹ́ òṣèlú APC kódà nígbà tí ẹgbẹ́ APC tí wọ́n bẹ̀rẹ̀ ìpolongo ìbò ńgbà náà lọ́hùn kí ààrẹ Nàìjíríà tó wọlé ní ìlú abínibí ní ìpínlẹ̀ tèmi Nasarawa bí mo ṣe ń fowó gbọ́ bùkátà àti polongo ìbò fún ẹgbẹ́ APC nígbà náà bẹ́ẹ̀ náà ni mò ń ṣe ìpolówó àti ìkéde ìpolongo sínú àwọn ìwé ìròyìn rẹpẹtẹ tí mò ń san owó túùlù torí àṣà àti ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ APC láti wọlé pàápàá kí ààrẹ Muhammadu Buhari tó jẹ́ olùdíje ńgbà náà kó lè bá a ṣàṣeyè tí alákànṣepo nínú ìpolongo òbò tí ó gbé dórí àlééfà ó ní ọlọ́run ṣìṣe Buhari ti a ṣe àṣeyè nípa pé ó gorí àlééfà tí ń fẹ́ ńgbà náà padà tẹ́ lọ́wọ́ ó ní àmọ́ àbámọ̀ bẹ̀ tó ní kéèyàn fi òun kẹ́yìn ọ̀rọ̀ tó ní kéèyàn fi òun ṣáájú àmọ́ tóun fi ń kẹ́yìn ọ̀rọ̀ báyìí òun ni pé ha lábẹ́ ìjọba tí Buhari ń ṣe lọ lásìkò yìí àbámọ̀ mọ̀ ti ń bá òun gẹ́gẹ́ bí àbámọ̀ ti ṣe ń bá ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọn ò rí ayé gidi kankan jẹ tí ìgbésí ayé wa ṣá málámálá ebi burúkú àpáyí lórí ó ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lápadà sí kòtò lèmi wà ń wò pé ah, a bàbá wa dákẹ́ tara ẹni ó bá ní dákẹ́ o nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní kó tó di pé Muhammadu Buhari gan ó bẹ̀rẹ̀ ìrìn àjò sí ilé ìjọba àpáta pààrà agbára presidential villa tí ń bẹ ní Abuja ó ní ààrẹ àti Alhaji Mamman Daura wọ́n máa wá sí ọ̀dọ̀ Alhaji Umar Dikko ẹni tó ti di olóògbé láti wá bẹ̀bẹ̀ fún àforíjì láti wá tọrọ àforíjì fún àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ nígbà tiré kọjá tiré kọjá ó ní àmọ́ láti bẹ̀ ni òun náà ti bẹ̀rẹ̀ sí ní wò pé ó dàbẹ̀ ń pé Buhari ṣe é tẹ̀lé òun sì ṣàtìlẹ́yìn towótowó taratara òun náwó òun nara ó ní àwọn ẹ wá wo bí nǹkan dé dúró báyìí ó ní gbogbo rẹ̀ kò ṣàkà o ebi ń pa àwọn èèyàn àwọn ọmọ nàìjíríà ń tipasẹ̀ ebi gbẹ̀mímì lábẹ́ ìjọba tí buhari ń ṣe lọ ishiyaku ibrahim ntí wọ́n kọ́ ń pa ìsínú ìwé ìròyìn nu ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ tààrà sójú ìwé kọkànlá Vanguard tí mò ń kà lọ́wọ́ yìí. tọ́ omi rèé o bó o bá ti fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ èkìtì ní ọdún tó ń bọ̀ kọ̀wé kó fipò rẹ̀ sílẹ̀ lẹ́rọ̀ ọwá pẹ́ jù ọjọ́ kẹta oṣù kejìlá ni wọ́n fi sí wípé àwárẹ́gbẹ́ẹ̀rí ìwé ọ̀hún ó kọ́ kò tètè dọ́dọ̀ wa ọjọ́ keje oṣù kejìlá ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ní pápá tí wọ́n ń ṣe ńlẹ̀ pápá kí wọ́n má bàa farapa akọ̀wé ìjọba ìpínlẹ̀ èkìtì ssg honourable biodun oyèbánjí kíápá ó ti bẹ gègé lọ́wọ́ ẹ̀kọ́wé fi ipò tiẹ̀ sílẹ̀ si gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Èkìtì gẹ́lẹ́ tó fi ìwé sílẹ̀ tán tí ìwé dí ọ̀dọ̀ ìjọba tí wọ́n sì tẹ́wọ́ gbà á ẹni tí í ṣe akọ̀wé ìpolongo fún gómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Kúnlé Ṣomọ́rìn òun náà ní tọ̀ ó da irú ìgbésẹ̀ tó gbé yìí Abíọ́dún wa fọ̀rọ̀ lẹ̀ ó ní ìwọ tó bá ti mọ̀ yìí pé o fẹ́ díje dupò lóòótọ́ bí gómìnà ṣe sọ tètè kọ̀wé fipò sílẹ̀ má dáadáa kúdà sílẹ̀ sọ́rùn ìjọba tó wà lóde yìí kó má jẹ́ pé ọ wàá kó wàhálà sọ́rùn gómìnà tó wà lórípò torí pé wọn náà fẹ́ lọ díje dupò gómìnà kó bá a lè rí àwọn nǹkan tó máa fi sọ̀rọ̀ bó bá dàsìkò ó wáá pẹ́jù òun gan alára tún gbà wọ́n lámọ̀ràn pé kírúfẹ́ èèyàn bẹ́ẹ̀ yóò sànkó ètè ṣe lójú ọjọ́ ó tiẹ̀ wáá pẹ́jù ọjọ́ kẹta oṣù kínní ọdún tó ń bọ̀ àmọ́ ní tòun o kún ọ́ lè tè mọ̀ sàn án láàrin ajẹnimúni pẹkọrọ òun ti kọ̀wé fipò òun sílẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Èkìtì ilé ẹjọ́ wọn ni wọ́n mà kọ lórí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ èyí tí ó ń dá wáhọ́họ́ sílẹ̀ láàrin wọn àti àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ bó ṣe jẹ́ pé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ àti ti ìpínlẹ̀ alásopọ̀ ló wà ìjọba ìbílẹ̀ ń gbàṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ni wọ́n ní owó Paris Club ijó ní four hundred and eighty million dollars tí wọ́n ní wọ́n sọ padà tíjọba àpapọ̀ tí wọ́n ta rọ́bà wọn sínú àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ pé àwọn fẹ́ tọwọ́ bọbẹ̀ falára àwọn owó ọ̀hún yọ láti lọ́ọ́ fi gbọ́ bùkátà gbèsè yìí tó wà nílẹ̀ ọ̀hún léè tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí àwọn tó ń bá ní sọ̀rọ̀ tí fi consultant tí wọ́n ti bá wọn sọ gbèsè tí orílẹ̀-èdè wa Nàìjíríà san eh, tó jẹ ilẹ̀ tí wọ́n jẹ Paris Club ńgbà wọn bá wọn sọ̀rọ̀ òun tó gún mọ́ tán owó tó yẹ ká san gẹ́gẹ́ bí gbèsè wọ́n ti dínkù àwọn tó sì bá wa sọ ọ̀rọ̀ ọ̀hún tó fi lójútùú ó yẹ àsanwó ọ̀yà wọn ìjọba àpapọ̀ wa lóun ọ̀tọ̀ bọnú àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ láti pàṣẹ ìpínlẹ̀ láti yọ owó ọ̀hún ló fa họ́wùhọ́wù ṣùgbọ́n lọ́wọ́ ta wà yìí ilé ẹjọ́ ó ti dá sí ọ̀rọ̀ náà o ìpè ìjọba àpapọ̀ ẹ má rú lóògùn ẹrù ẹ má tọwọ́ bọ̀ àsùnwọ̀n ìpínlẹ̀ ẹ sì má tọwọ́ bọ̀ ti ìbílẹ̀ four hundred and eighty million dollars owó Paris Club tó yẹ ká san fún àwọn consultant ọ̀hún ẹ wá owó gba ibò mí ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Daily Sun. ọ̀ọ́nì rìsá ti Ifẹ̀ àrólé oòdùà kábíyèsí ọba adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì tótó tótó ló ti rọ gbogbo ọmọ ilẹ̀ oòdùà nílé lóko tó fi dẹ́yìn òdi pé àókò tó láti wà ní ṣọ̀kan bí òṣùṣù ọwọ̀ láì tí ẹ̀ wo ti e, ibi òṣèlú tí kálukú fì sí láì wo ti ẹ̀sìn tí kálukú ń sìn nílẹ̀ Yorùbá yìí àsìkò ti tó láti wà nínú ìṣọ̀kan tí ọ̀lẹ́tànú kábíyèsí sọ̀rọ̀ yìí láti pàṣẹ Moses Ọláfáre nígbàtí ọláfàrẹ fi ọwọ́ sí àtẹ̀jáde tí wọ́n jù síta tí wọ́n pè ní tí ọba adéyẹyẹ sọ láti ààfin oòdùà nífẹ̀ẹ́ léyìí tí wọ́n fi sọrí ayẹyẹ ìgboyè ẹlẹ́ẹ̀kẹfà sixth coronation anniversary ti kábíyèsí tó wáyé wọ́n ní nígbà tí kábíyèsí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ti àtẹ̀jáde ń sọ ó ní kábíyèsí faraya sọ̀rọ̀ nípa pé kí yorùbá ronú lásìkò yìí pé àsìkò ti tó tó yẹ kí ẹ̀yà Yorùbá ó ronú kí wọ́n gbàgbé àwọn ìtàn wóróworó ẹjọ́ kọ́tàdọ̀tí àti mọ́ ṣe bọ̀ kí kálukú ó sì mọ bá a ṣe panupọ̀ tá a fi gba ẹ̀tọ́ wa tọ́ bá tọ́ kábíyèsí ni pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tá à ń fi àyè sílẹ̀ fún ẹ̀sìn àti òṣèlú láti máa dá ìyapa sílẹ̀ láàrin ẹ̀yà Yorùbá ó ní eléyìí ò lè gbé wa dé èbúté ògo bá a bá tètè fúnra kọ́mọ́dé pé ẹ̀yìn ẹ̀yìn lọ́mọ adìyẹ ń tọ̀yá ẹ̀ lórin tí à ń kọ fúnra wa ní ilẹ̀ Yorùbá ọ̀ọ́ni rìsá ti fẹ̀ kábíyèsí ọba adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì ti rọ gbogbo ọmọ Yorùbá nílé lóko láti parapọ̀ wà ní ṣọ̀kan nírúfẹ́ àsìkò yìí lójú ìwé keje ìwé ìròyìn Vanguard tí mo sì ń kà yìí mọ̀tàjú kan mo bá rí ìròyìn kan níbi tí ẹgbẹ́ kan ti ń jà fún ìdúródédé àwùjọ tí wọ́n ti faraya sọ̀rọ̀ pé epo tí wọ́n pé ó tún ṣeé ṣe kọ́ wọ́n yìí yóò mọ̀ fi pọ̀ lùpì fáwọn ọmọ nàìjíríà tó jẹ́ pé ebi ti ń pa ìṣẹ́ ti ṣẹ́ tí oúnjẹ tún ti á gbówó lórí tí owó iná tún ti wọ́n oúnjẹ wọn iná wọn epo wọn kí ni ọ̀wọ́n àjọ tí à ń sọ yìí tí wọ́n pè ní Action Aid Nigeria AAN àwọn náà ni wọ́n tako ìlànà ète àti mú kí owó epo bẹntiró kó tún gbowó sókè eléyìí tí wọ́n ń sọ lábẹ́nú lásìkò yìí ẹni tí ṣe alákòóso fún àjọ ọ̀hún lẹ́kùn nàìjíríà tá a wà yìí country director fún AAN ẹnẹ òbí òun ló bi ọ̀rọ̀ ibòde nígbà tó ń wòye pé ẹ wòye tí wọ́n ń ta àpò rẹsì gan lásìkò yìí àpò rẹsì àtàwọn nǹkan míì tẹnu oúnjẹ gbogbo ẹ̀ ní ọkọ̀ mọ́kànsílá ẹ̀ wá wo náà ọba tá a ní ká fi gbáyé ní dẹ̀rùn náà iná ọba gan ń kú pípípí lówó tiẹ̀ náà bá sì tún lọ sókè ó ní àwọn ọmọ nàìjíríà gan ìgbésí ayé ọ̀fẹ́ yé wọn mọ́ ó ní ìṣẹ́ ń bí ìṣẹ́ òṣì ń bí òṣì ni lójoojúmọ́ ayé lásìkò ní nàìjíríà bẹ́ẹ̀ níjọba ò tiẹ̀ wá ná ní tí ìgbésí ayé lè dà tán yányán fáwọn èèyàn tí ń fẹnu gbé jábìn kínní jù làwọn fi áké tantan síta pé owó bẹntiró tí wọ́n tún fẹ́ fowó kún bí ìgbà wọn tún fẹ́ rán àwọn èèyàn roko òṣẹ́ ẹgbẹ́ kan lọ sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard ló kọ bẹ́ẹ̀. ẹja lọ sójú ọjà bá a bá padà dé rògbòdìyàn tí ń bẹ láàrin ẹgbẹ́ òṣèlú APC ó ti wọ àwọn ìpínlẹ̀ gbogbo ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. ajá balẹ̀ ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top success tá a ṣe sí sí car building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. Praise the Lord. Oh, hey, hey, hey, hey. àsìkò àjọyọ̀ ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́ṣẹ́ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa foríyìn fèrèsé ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ab àti túnde àpáta ló máa forin mínísítà káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń bọ̀ senior evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ ló m máa gba gbogbo ènìyàn lálejò ẹ̀lú ẹ̀lú wọn ní oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village along alọ́mọjà area ìbàdàn ní ká ti jọ dúpẹ́ ọdún papọ̀ ọlọ́run ọ̀ṣọ́fà yóò mú ìbùkún wa kún sínú ògo àmì lórúkọ jésù. bá a gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùn lálákùn rere nílẹ̀ títí kílẹ̀ gbẹ̀rẹ̀ lẹ̀ dodo ajá balẹ̀ latest record orin doctor ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon tọ́tẹ̀ yìí galagaju àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayéfẹ́lẹ́ ó tún yá láwùdà. ojoojúmọ́ ni ogún òdì ní ènìyàn jáde nínú àgọ́ àwa máa ń bí àkàkà tó ní manifestation lẹ́tùgbà. manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ilé àti gbẹ̀ngbẹ̀ nìkẹ́ àlùjọ. latest record ayéfẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy production international tó bá jáde. <laughs> ìmọ̀ àmì tètè tètè watch out amin, fẹ́ gbàdúrà kan o. kẹ́sà máa ṣàmì sẹ́ kẹ́sà máa ṣàmì lọ. wàhálì bá ti ṣe wàhálì bá ti ṣe wàhálà ọ̀nà gbégbá. ìjàmbá òbí yàgbé ọmọ kò ní kú fún ẹ. ọlọ́run ló sọ fún ìránṣẹ́. pásítọ̀ sí ọláyà ti CAC gbaremu center. pé gbogbo èèyàn fi máa rí kọjá sí twenty twenty two success to cross over. ọjọ́ mọ́kànlélógún tó gbẹ̀yìn ìrìn àjò ọdún yìí. láti saturday eleven december di friday thirty first. ní jésù yóò ti máa yọ̀ǹda kọ́kọ́rọ́ àṣeyọrí tó ṣílẹ̀kùn twenty twenty two fún gbogbo èèyàn. ọjọ́ saturday eleven sí friday seventeen. aago mẹ́fà ìdájí sí méjì àbọ̀là ó máa pàdé. ìsọjí ló máa bẹ̀rẹ̀ láti saturday eighteen di friday twelve twenty four. ìṣòro lọ́jọ́ méje tó gbà yín o. ìyànlá ti Saturday twenty five. ní Friday thirty first rékọjá sí twenty twenty two. àpọ̀rẹ̀ sí ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí ló máa pẹ̀lú olùgbàlejò. pásítọ̀ sí ọláyà ṣiṣẹ́ ìránṣẹ́. gbogbo ẹ̀ nínú ìjọ CAC gbaremu center. leaders junction tribune road. malẹ̀ fana àti ọ̀gì àdó Ìbàdàn. láàrin ọjọ́ mọ́kànlélógún tó parí twenty twenty one. kọ́kọ́rọ́ àṣeyọrí ti máa bọ́ sí ọlọ́wọ́ twenty twenty two wàá fi sọ̀rọ̀ ẹ̀rí nígbà bẹ́ẹ̀. Ah, Rubicon the movie. Ho, ho, ho, Rubicon, point of no return. How can you win a game against a powerful and deadly opponent? O fẹ́ bẹ́sù jẹun síbi ẹ̀ẹ́dùn lẹ́sẹ̀ ògbèjì lágbèdè méjì palàpolo ààyè àti kú Rubicon. Àgbèdè méjì iṣẹ́ ọpọlọ ńlá látọwọ́ Dr. Adébáyọ̀ Fálékè Báyọ̀ o. Directed by Adé Idris jerry managed by aṣíwájú charles adeni. ìgbà àkọ́kọ́ tí yinka ayéfẹ́lẹ́ máa kópa nínú sinimá kan sinimá tí kọ́lá olóòtú ṣe bẹ̀bẹ̀ nínú ẹ̀ pẹ̀lú àwọn superstars bíi mr macaroni wòlé àgbà akelewi saheed balogun ricardo agbo bukki awugba taiwo ìpèkúnlé babatunde saheed mr sport abolade salami ben obe samuel gbèsàbí ìlúmọ̀ká pẹ̀sẹ̀ntà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rubicon the movie a máa pè ní àlọ́jọ́ ní tuesday december twenty one ọdún yìí ní fresh fm music house challenge ìbàdàn dr yinka yefẹlẹ mon ní chief host lọ́jọ́ yẹn aago kan ọ̀sán lẹ́tọ̀ gbogbo àti bẹ̀rẹ̀ lóko lóko tọkọ ló jàǹkọ jàǹkọ ló ń bọ̀ see you when you get there ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale kókókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Mm. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà á àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. ọ̀ṣọ́lá oògùn tó lè rí tí kò ṣe o. Hmm. àṣé lóòótọ́ ni pé bẹ́ẹ̀ ni rere bá ń bẹ láyé a kì í mọ irú wọn ó dìgbà tó nítọ̀hún bá fayé lẹ̀ ká tó mọ tó sọnù lọ́wọ́ ẹni lónìí ọjọ́ kẹjọ oṣù kejìlá twenty twenty one ló pọ́dún kan gééré tí ìyá wa alihaja mopelade adérẹ̀mí ìyá dùn nebukadneria fi wá sílẹ̀ lọ sinmi lọ́dọ̀ àlá só ti yá apọ́dún kan nu kòkòrò ọ̀mọ̀já gbádùn obì tó gbó káká ikú òjá gbádùn mọ̀pẹ́ládé kòkú sọ pé òun ò jẹun mọ́ kíkó tó yọwọ́ ẹ̀ láwo nígbà ayé yín tẹ̀bí tara tọ̀rẹ́ta ládùúgbò lẹ kó mara bí ẹ̀ ń ṣe ń fowó gbẹ́sìn àláàga lẹ̀ tó fi tọ́jú àwọn ọmọ sàwàdà ìyádùn nebukadneria àmísì yín gan ni ìyáàlẹ̀ ajá mùtíyà sówùmí ìyáàlẹ̀ ajá ọ̀pẹ́yẹmí ìyádùn ni ìyáàlẹ̀ ajá kọ̀díjàt ọlábísí adẹ́rẹ̀mí ìyáàlẹ̀ ajá ahmed adẹ́rẹ̀mí mọ̀pẹ́ládé ọmọ olówó òdùrú ọmọ ajíbọ́sìn ará òwú kì í ránró àwí ìmẹ́nu kúrò ń tòwú ọmọ alẹ́gbẹ́lẹ́yẹ òṣùwọ̀n tẹ́gbẹ́tẹ́gbẹ́ sùn re o olùkéde ọkọ rẹ̀ alihaji adẹ́rẹ̀mí àwọn ọmọ àti àwọn ọmọ ọmọ. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ń lò báyìí ìwọ wo sadé nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbà ìgbà làwọn bára máa ń wo ṣọ́ọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń mama atm pos ìyẹn nìkan kọ́ àwọn bára tó tó ara nǹkan lẹ́yìn dòdò ṣọ́ọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí ṣọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gra ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. iléeṣẹ́ wisdom t-shirt making factory wọ́n ń pe gbogbo èèyàn láti wá wo iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń ránṣọ tí wọ́n sì ń pèsè aṣọ àsìkò tó bá gbà mu ayé òde òní pẹ̀lú àwọn ẹ̀rọ ìránṣọ tìgbàlódé wisdom t-shirt making factory nigeria tí wọ́n ń pèsè wisdom wears tí wọ́n ń ṣe àwọn ẹ̀yà aṣọ bíi casual wears bíi polo t-shirt polo less shirt àti work shirt pẹ̀lú ṣòkòtò chinos tó yanrantí bákan náà wọ́n ń pe gbogbo àwọn aláràtúntà láti wá dòwò pọ̀ pẹ̀lú wọn ẹni yòówù tí wọ́n bá nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tó dára àwọn èèyàn lè kàn sí iléeṣẹ́ wisdom t-shirt making factory nigeria láì ní kábàámọ̀ ọ́fíìsì wọn wà ní nọ́mbà fifty Ọ̀yọ́ road ládojúkọ community grammar school Mọ́kọ́lá nílùú Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní zero eight zero three five seven one two two two seven tàbí zero eight zero six five eight four one eight two zero. ajá balẹ̀ kù mọ́ńbé hmm. mọ́ńbé tó sì kù ọ̀hún ara ẹ̀ ní èyí tó wà lójú ìwé kẹjọ ìwé ìròyìn punch tí mo mú lọ́wọ́ yìí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé òun ló ti ṣàlàyé pé yóò dá kí ìjọba àpapọ̀ kí wọ́n fààyè gba àwọn ikọ̀ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn láti máa gbé nǹkan ọjà tí wọ́n fi máa dáàbò bo ìlú pàápàá nílẹ̀ yorùbá wọ́n ní àwọn karambà ní kàràǹjàngbọ̀n oníjàngbọ̀n ti ń dà lóru lọ́tún lọ́sì tí wọn ò sì jẹ́ kí aráàlú ráàyè sùn máa fẹ̀dọ̀ lórí òróró wọn ni àwọn ń gbé K47 tó sì jẹ́ pé àtàwọn irinṣẹ́ ẹkú míì tí wọ́n fi ń han nílé ìmọ̀ ń bẹ lọ́wọ́ wọn bíi kàṣí nǹkan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní kí ló wáá dé tó fi jẹ́ pé ikọ̀ tá a mọ̀ọ́mọ̀ fòfin gbé kalẹ̀ tí í ṣe àmọ̀tẹ́kùn ta ní kọ́dá àbòbòlú ni ọ̀wá ní rí ní tí wọ́n fi máa fi ṣètò ààbò yìí fún ìdí èyí gómìnà Ṣèyí Mákindé ní àwọn gómìnà ilẹ̀ Yorùbá yòókù tí àwọn jọ gbàgbé kalẹ̀ ètò yìí wọ́n ti ń sa gbogbo ipá láti fi òfin sí i nípa kíjọba àpapọ̀ kí wọ́n fààyè gba kí ikọ̀ àmọ̀tẹ́kùn kí wọ́n máa rí nǹkan jà tí wọ́n fi máa fi dáàbò bo ìlú. ṣẹ́wárí ti pàìtọ̀ tí wọ́n fún ní ẹ̀wọ̀n gbére ń jò ní. sísọ títóbi rẹ̀. ní ti sísọ títóbi rẹ̀ ní Àkúrẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo wọ́n ní ṣe ni àwọn ọmọ ìjọ pító yìí ni wọ́n tú síta ti dùnnú ti dùnnú tayọ̀tayọ̀ láti ṣọpẹ́ fólúwa ẹni tí ó fún ìránṣẹ́ ọlọ́run tí à ń sọ yìí ní òmìnira padà lẹ́yìn ìgbà tí wọ́n ti fún un ní ẹ̀wọ̀n gbére ojú ìwé kẹtàlá ìwé ìròyìn punch tí wọ́n kọ kínní sí ni ń jíjú aleluya ti ọpẹ́tọpẹ́ lọ́wọ́ elédùà pé àwọn mọ̀ dúpẹ́ o ṣebí ṣáájú ni wọ́n ti kọ́ kéde pé ọmọ kan sọnù nílànà àdìtú nínú ìjọ sọsítóbi rẹ̀ tí ń bẹ ní Àkúrẹ́ tí ọ̀rọ̀ sì di ìrànto ó di ilé ẹjọ́ wọ́n ní dídé tí wọ́n dé ilé ẹjọ́ náà ni wọ́n pàṣẹ ilé ẹjọ́ pàṣẹ wípé kí òjíṣẹ́ Ọlọ́run àáfàá sọ títóbi rẹ̀ yìí kí ọlọ́rìí sìngbà farasingbà fún gbére tá a fi ní pàdé mọ́ àmọ́ ń gba ẹjọ́ lọ sọ́tún tẹ́jọ́ tún lọ sósì lẹ́yìn ìgbà tí wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún bàbá yìí wọ́n ní ilé ẹjọ́ ti wá yọ̀ǹda ẹ̀ pé kọ́mọ bá tiẹ̀ lọ torí ìwádìí tuntun fi hàn pé kò lọ́wọ́ nínú ẹ̀sùn ọmọ pòórá náà jọ tí wọ́n fi kàn án àwọn ará ìjọ sọ títóbi rẹ̀ wọ́n ń dáwọ́ ọ̀dùnnú torí pé àlùfáà ìjọ wọn ní ilé ẹjọ́ ti tú sílẹ̀ si ojú ìwé kẹtàlá punch Eric ńbẹ̀. tọ́ lágbo ti ẹgbẹ́ òṣèlú APC wọ́n lóhun tó ń fa họ́ọ̀họ́ rèé o tí wọn ò fi lè fẹ̀dọ̀ sórí òróǹro lásìkò tá a wà yìí pé bóyá ẹgbẹ́ òṣèlú náà ṣì wà lójú kan wọ́n láwọn kan tó jẹ́ ìkànkànrìnkànrìn nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n fẹ́ máa lo ọwọ́ agbára lórí àwọn kan tí wọ́n wòye pé bóyá àwọn ò lẹ́nu ń ibẹ̀ ní ètò òdìbò ẹgbẹ́ wọn tó wáyé lọ ní òfin lójúùtú tó fi jẹ́ pé àwọn apá kan ní a ti ṣe tiwa àwọn apá kan ní a ṣe tiwa wọ́n ní àtọ̀tún àtòsí méjèèjì àfikún lọ pàrópọ̀dọ̀ fi inú wọn wọ́n sì pé wọ́n jókòó yìí pé ẹnikẹ́ni tó bá ti lè jẹ́ ọmọ ẹgbẹ́ yálà ó gàǹgà ni ó gòǹgò ni tí ò bá ti rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ pẹ̀lú àwọn yòókù kó sì jẹ́ kí gbogbo wà ní ìwọ ojú mi èmi ojú ọ́ àlàáfíà kò lè tí ì fi bẹ́ẹ̀ kó jọ o bọ́n ṣe ń gbìyànjú àti pa náà kan nìmí ìtúrú jáde àmọ́ tèkó